abong ne Yesu Kristo ma Lukas ŋɔɣini a ŋɔhiri mo kuɣuti ni dɔyimbo wuo o ni foowi nyuɛ a chɛsi a ni diri yi Gabriya afa ni kuruni Nazaret fufa laɣa Galili ambo mingɔn min geti ma ŋuti ma lɔni yi bɛ yɔsef mɔ Davide a Lên ren mongon min jewi bo maria an zerwi yên swing an bo maria bo sẽ sa vô, ô olo na gracia duy no vô, maria abo susu mun zo na bong ni se tinye eto wi tin tin jenga zai ta eto dalinga kala Anjarit iswing bwojanga. Maria, kanabo. Womanywe akong wosuso. Lina, obutu ona, ujwe momo bangna. Ujwelen yene yesu. Abu bangungwe. Betong yene mota woma aganchia bebetsem. Abu ni leeni a chiɛndiya Yakob a ɣimtim a laɣa ni vɔni ʒi ye ka Maria a swing an bo an zali weengi a bi la maa min be ka ki min baŋ mi ʒili a zali a kwe an Ajueza zan bɛ tsɔɔ ni ŋwu, a mɨtɛ̀ɛ̀ mɨ tàa maa àghaʼ ǹtsya bɨ bɨtsɨm cwi'i kusɨ ghu ò. Bɨ lya, bɨ bə tɔŋ mɔ̀ʼɔ maa ò bɨ jwe nɨ̂ ŋwà'ànə̀ mɔ̂nyɨ̀. Zâ, ndəm gho à lisàbə̀nə̀ àtsù'ù mɔɔ nɨ̂ ǹlwen njyə́. Lî tɛ̌ bi bɨ ŋɔrə laa maa bɛ kɨ tɔŋ yini duŋɔ. Bɔŋ anyudaŋ ka kɨ nyuɛ chia. Maria swingi. Lina ŋun bɔŋ ŋɔ faɣa nyuɛ. A duyini mɔ tum maa o sunyi. A ni tihi mɛhi ti yɛ. A bɔŋ ni Yesu Kristo. Was a dream world war for Jesus Christ.